ẹsẹ̀ kẹrìnlá títí dé orí kẹfà ẹsẹ̀ kìíní tó fi dé ìkeje ó kà báyìí. olúwa sọ fún mósè pé nígbà tí ẹnìkan bá dẹ́ṣẹ̀ ìrékọjá tí ó sì ṣe é láìmọ̀ ní ti àwọn ohun mímọ́ olúwa kí ó mú àgbò láti inú agbo ẹran wá fún olúwa gẹ́gẹ́ bí ìtanràn àgbò tí kò lábùkù tí ó sì níye lórí gẹ́gẹ́ bí iye owó ibi mímọ́ ẹbọ ẹ̀bi ni kí ó ṣe àtúnṣe nítorí ẹ̀ṣẹ̀ tí ó ti ṣẹ̀ nínú ti àwọn ohun mímọ́ kí ó sì fi ìdá márùn-ún kún iye rẹ̀ kí ó sì kó gbogbo rẹ̀ fún àlùfáà àlùfáà yóò sì fi àgbo ẹbọ ẹ̀ṣẹ̀ náà ṣe ètùtù fún a ó sì dáríjì bí ẹnìkan bá dẹ́ṣẹ̀ tí ó sì ṣe ohun tí kò yẹ kó ṣe sí ọ̀kan nínú òfin olúwa bí kò tilẹ̀ mọ̀ ó jẹ̀bi yóò sì ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó mú àgbò kan láti inú agbo ẹran wá sọ́dọ̀ àlùfáà fún ẹbọ ẹ̀ṣẹ̀ àgbò tí kò lábùkù tí ó sì níye lórí bí iye owó ibi mímọ́. Báyìí ni àlùfáà yóò ṣe ètùtù fún ẹni náà fún àṣìṣe tí ó ṣe láìmọ̀ a ó sì dáríjì ẹbọ ẹ̀bi ni ó ti jẹ̀bi ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ sí Olúwa. Orí kẹfà Olúwa sọ fún Mósè pé bí ẹnikẹ́ni bá dẹ́ṣẹ̀ tí ó sì ṣe àìṣòótọ́ sí Olúwa nípa títan ẹnìkejì rẹ̀ lórí ohun tí wọ́n fi sí ìkáwọ́ tàbí tí wọ́n fi pamọ́ sí i lọ́wọ́ tàbí bí ó bá jalè tàbí kí ó yan ẹnìkejì rẹ̀ jẹ tàbí kí ó rí ohun tó sọnù he tó sì parọ́ tàbí kí ó búra èké tàbí kí ó tilẹ̀ dẹ́ṣẹ̀ kan irú èyí tí ènìyàn lè ṣẹ̀. Bí ó bá dẹ́ṣẹ̀ báyìí tó sì jẹ̀bi, ó gbọ́dọ̀ dá ohun tó jí tàbí ohun tó fi agbára gbà tàbí ohun tí a fi sí ìkáwọ́ rẹ̀ tàbí ohun tó sọnù tó rí he tàbí ohunkóhun tó búra èké lé lórí ó gbọ́dọ̀ dá gbogbo rẹ̀ padà ní pípé kí ó fi ìdá márùn-ún iye rẹ̀ kún kí ó sì dá gbogbo rẹ̀ padà fún ẹni tí ó ní í ní ọjọ́ tó bá ń rú ẹbọ ẹ̀bi rẹ̀ fún ìtanràn rẹ̀ ó gbọ́dọ̀ mú àgbò kan láti inú agbo ẹran wá fún àlùfáà àní síwájú olúwa ẹbọ ẹ̀bi àgbò aláìlábùkù tó sì níye lórí bí iye owó ibi mímọ́ báyìí ni àlùfáà yóò ṣe ètùtù fún ètùtù ìwẹ̀nùmọ́ níwájú olúwa a ó sì dáríjì í nítorí ohun tó ti ṣe tó sì mú u jẹ̀bi. ṣíṣe àtúnṣe fún ẹ̀ṣẹ̀ abala méjì ni àyọkà ti òní pín sí èkíní sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ àìmọ̀ọ́mọ̀dá nígbà tí èkejì sọ̀rọ̀ nípa ẹ̀ṣẹ̀ tí ènìyàn mọ̀ọ́mọ̀ dá kódà tí ó tún parọ́ lé lórí abala àkọkọ kò fi bẹẹ yàtọ sí èyí tí a kà lánàá ṣùgbọn abala kejì orí kẹfà ẹsẹ kìnínní sí ìkeje jẹ ọnà láti ṣe àtúnṣe fóhun tí a gbà kúrò lọwọ ẹni tí ó ní in nítòótọ a kò nílò ẹbọ sísun ní àkókò májẹmú titun yìí jésù ti di ẹbọ fún ìmúkúrò ẹṣẹ wa síbẹ náà nítorí ìṣòdodo èyí tí jésù olúwa pè wá sí a gbọdọ jẹwọ ẹṣẹ wa kí a sì ṣe àtúnṣe àtúnṣe èyí ní í ṣe pẹlú pé kí a dá ohun tí a gbà tàbí jí tàbí pa irọ rẹ fún ẹni tí ó ní pẹlú ẹbẹ fún ìforíjì lọdọ ẹni tí ó ni nǹkan náà a gbọdọ rí i pé ìrònúpìwàdà pé pẹ̀lú àtúnṣe tí ó yẹ. Àwọn àtúnṣe kan wà tí a gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. A lè béèrè ìtọ́ni tàbí àmọ̀ràn lọ́wọ́ àwọn adarí kí a tó ṣe àtúnṣe. Fún ìrònú, ka Róòmù orí kẹtàlá ẹsẹ̀ kẹjọ apá kìíní.